adúgbòjọ dọlọ ọlọba tí ọgbà tóbi atọrọ ìfẹ́ àti gẹfà níbi ọ̀rọ̀ sẹmẹ sọlọ bá wà àdéhùn sẹlẹ àti ọlọba tó gẹ tó gẹ àti àwọn aráàlú àti àwọn ìjọ rẹ àti gbogbo ìlú tó wá dúró ní ìfúláwà tí ó jẹ kó ìdè kọlọjì àjọwà nínú wa. gẹ́gẹ́ bí sáǹbà lọ ní ìjẹta tọlọmọkadà wípé ká má lè tẹ̀lé àná àná tí àwọn ẹbí yìí fourteen so òní ni fifteen àbí à ń bá ìtumọ̀ gbólóhùn ọlọ́run tọ́lọ̀ bá bẹ̀rẹ̀ wàhán pé alihamudulilayi rabbil alamin gbogbo ẹ̀yìn pátá ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ọ̀ni gbogbo ọ̀pẹ pátá ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ọ̀ni ọlọ́ba tuntun yìí pé òun ló ń ṣe ìtọ́jú gbogbo ẹ̀dá lónìrànràn bí wọ́n ti pọ̀ tó. àwọn adébí ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ orí ogún lórí ọ̀rọ̀ yìí tá a fi ṣe ogún yẹn twenty náà àwọn kan sọ sẹ́yìn. àní náà ní pé Rabbul Alamin mafraqu at-tariqi bayna al-muslimin wa ghayri al إذ تضمن نفي تعدد الأرباب والآلهة بل رب العالمين صلوا بات بري سيراري في القرآن أجي تاني لدبوي في أناني ọ̀nà tó kúnyà ó ní ògóńgó ojú ọ̀nà tó kálukú ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹnitó nígbàgbọ́ sí Rabbil Alamin àtẹ̀ntì òòlù nígbàgbọ́ sí Rabbil Alamin ńlò nǹkan yàrá àárín mùsùlùmí àtẹ̀ntì èsè mùsùlùmí ìfi ọlọ́run bá ní olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá tí túmọ̀ sí pé olúwa ẹyọ kan níbẹ̀ kìí ṣe olúwa tọ́pọ̀ o ọlọ́run bá Allah onìkan olúwa òun sì ní olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá. onye tó wù lórí ẹ̀dá ntọ́ba fẹ́ ni ọmọ ọ̀sẹ̀lẹ̀ tí ọ̀rọ̀ afẹ́ èrè ṣẹlẹ̀ láéláé ó sì túmọ̀ sí pé òun gbọ́dọ̀ gbà fún ọ lórí àlámọ̀ yìí kádà ìpè nínú ọlọ́run nínú ọlọ́run a ti ṣàlàyé ìpè títà sínú ìtumọ̀ onáàlì tọ̀gídò rògbòbíyà ìgbà pé ọ̀kan tuntun ni ọlọ́run ni ọ̀dá yàtọ̀ nípa gbogbo iṣẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe bíi dídá ẹ̀dá mímú ẹ̀dá kúrò láyé fèsì ẹ̀mú àtàwọn ọ̀dí ẹ̀dá gbogbo ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé nípa ìròyìn rẹ̀ àti àwọn ọkọ rẹ̀ ìdílé àti alákọ̀ọ́kọ́ ni sọ̀rọ̀ kí ìjọba ò bí yà tẹ́dá kan máa ń jẹ́ pé ó ń gbọ́ràn ká àti ọlọ́run ní àtẹ̀lé ìgbọ́ràn ìgbọ́ràn yàtọ̀ sí ara onímọ̀ bá bí tiẹ̀ dáadé mọ́ ọlọ́run ló péjú ní àdéhùn ra bẹ́ẹ̀dá náà bá tẹ̀ ṣe ìtọ́jú nípa agbára tọ́lọ̀ ń pe fún ìtọ́jú yàtọ̀ sí ìtọ́jú ìtọ́jú tọ́lọ̀ ọ yàtọ̀ gédégbé sí ìtọ́jú àwọn ìdájọ́ ìjọra wọn. ẹlẹ́ẹ̀kẹta náà ní sọ̀rọ̀ nínú ìròyìn ìyá táàtò ní ìtọ́rọ̀ àbúlá ìdáhàlá bí àbára rẹ̀ ìgbà kọjá pé gbogbo tẹ́tí ìbá ń pe ọlọ́run ìtẹ́jọ́ máa ń tó láwọn tẹ́tí ìbí tẹ́lọ̀ bí à ń kírun bí à ń gbá bí à ń sàkà bí à ń ṣe dáadáa àti àwọn nǹkan míì náà. Rabbil alamin tọ́lọ́ ọba ń jẹ́ ó ti túmọ̀ sí wípé òun náà nìkan lọ́lẹ́tọ̀ọ́ sí kéèyàn máa sìn kéèyàn máa wárí ẹ̀ torí ẹ̀dọ́ náà fi sọ fún wa ní Suratul Fatiha àgbàdì ń bára ọ̀lọ́ wípé inú tí ká máa sọ lójoojúmọ́ náà ni iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ̀ ọlọ́run nìkan láàmú wọ́n ní sọ̀tọ̀tọ̀ láti náà wà lọ́wọ́. lẹ́yìn ilé làwọn mú àwọn àyàwá lórí pé àwọn èèyàn kan bẹ tí wọ́n tún tí wọ́n tún pa wọn ní ìlú wa tí wọ́n tún wọn lórí ìtọ́jú tí wọn ò sì jẹ́ olùtọ́jú wọn tọ́lọ̀ wa tún sọ ọ̀rọ̀ tó di lò fún wa lórí wọn tó lè mọ̀ pé ọ̀rọ̀ tó sọ ni wọ́n sọ káwọn ò lè mọ̀ pé ọ̀rọ̀ tó sọ ni wọ́n ibi tá a wá bá dé torí pé kẹ́kẹ́ sáà kẹ́kẹ́ tó dẹ̀rẹ̀ ó dẹ̀ ní sùrọ̀tọ̀ àlàyé wọn. àyà seventy nine àti eighty tọ́lọ̀ wà ìgbà lásán wọn lè fi máa ka nàìjíríà bàtàrí àyè òdìyàwó máa ń rògbì kìtà àwọn ìfọ̀kùnmọ̀ wà lóko wàtà tó ń mọ̀ yẹ kó ثم يقول للناس كونوا عبادا من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مؤمنون الله عليك ولا تصنع سورة آل عمران آية 79 at 80 Allah bima kana li basharin an yu'tiyahu Allahu al-kitab kò ṣeé ṣe láéláé ìdí ọ̀sẹ̀ lẹ́yìn ní tí ọ̀tọ̀ ni kọlọ́ọ̀bà àlejò ọlá kó fún ẹ̀dá kan ní fíra ọ̀tọ̀ fíra kalẹ̀ fún tóbi lánàá bí ọlọ́run wọlé kókúmà òye téèyàn máa fi dájọ́ láàrin àwọn èèyàn kọlọ́wọ́n kọ́ kalẹ̀ fún wà nínú wáta kọlọ́wọ́n fi dé ní ànábì ọlọ́run tó ń mọ ẹkú lálẹ́ ìrìnàjò kótó wa máa tó bá wò èèyàn nígbà tí ń fi dé ọlọ́run fún wọn tó wá padà lẹ́yìn ọ̀rẹ́ nǹkan máa wá tó bá wù yẹn pé kúnú ìgbà àdàmì ìlú nílá. ẹ jẹ́ ẹrú sì débi kẹ̀kọ́ lọ́lẹ̀ kẹ̀mọ́ sí lọ́mọ́ wàlá kí kúnú rọ̀bà nìbí náà ìdí ọmọ sọ fún wọn ní pé ẹ máa ti tọ́ lọ́hùn. bìmọ̀ tuntun tó àdìmí mú nàìjíríà níbàámu sí bí wọ́n ti ń fi tíra ọlọ́run tó fi ń kọ yìí wọ́n bí wọn tẹ̀lé àtẹ̀kọ́tẹ́ yìí náà nìkan lágbára síra ọlọ́run àtẹ̀ńgà ìdí òyìnbó mo lò nìyẹn ọlọ́run fi ń dé bí ọ̀rọ̀ padà bẹ̀rẹ̀ sí àwọn èèyàn mẹ́lẹ́nu tọ́lọ́lá ànábì ọlọ́run wáyé kí wọ́n á tó wá sọ́dọ̀ ọlọ́run ànábì ọlọ́run kò déédé kọ́ wá sílé ayé kọ́ wá jíjẹ́ ọlọ́run kọ́ wá jẹ́jẹ́ ń gbò ẹ̀ lọ́wọ́ ní kò ẹ̀sìn ní olẹ́ olókùnkẹ́ lọ́wọ́ á sì iye sí

àyàkúrò òǹgbèlè kúkúrì ọlọ́ni irú àdánì bá wọn tíyọ̀ ọba máa fayé láti ẹ̀kẹ́ ẹ̀ máa ṣe kéèké ìtọ́rọ̀ báyà ìdè àánú tó lè mú un. lẹ́yìn ìgbà tẹ́ jẹ́ kùnú lẹ́lẹ̀ tẹ́ ẹ ti wẹ́lẹ̀ fọlọ́ kó téèké ọ̀sán ìdí ọlọ́run kẹ̀kẹ́ tí ọ̀sán ló kẹ́ máa lọ yóò tà àbíkẹ́ ẹ lọ yìí sàárì ẹ̀ nìkẹ́ máa wárí ẹ máa dáàbò màláìkà tó ń gbà táwọn èèyàn mi tí wọ́n máa gàdé kútùbà yàgbé kútùbà yàgbé ẹgbẹ́ àwọn kan lẹ̀ káàró òjìrì ní ẹ̀kọ́ wọ́n á máa ka yá yíyí kìnnìkan yíyí kìnnìkan yíyí wọ́n táwọn kà á ka tó yìí sọ yàgbé kalẹ̀ kó ní kútùbà kan tó yóò ti á máa tó kìíní kan gbàdúrà rẹ yọ ya ọ yóò fi ṣòro rẹ dànù a àwọn nǹkan wọn fi ń bí ọlọ́mọba àlejò ọlánà téèyàn bá ti ń gbọ́ kọ́yà máa sọ fọ́lọ́ wípé ọlọ́run ìjọ ìyá mọ́jọ ọkàn mọ́jọ ọkàn ìyá àwọn ọmọ mọ́jọ ọkàn ńgbẹ́ bá fẹ́ wọ mọ́tò tí mọ́tò ti gbìyì tó ní ó kíní kan à nínú ànábí ọlọ́run ọkọ̀ ọlọ́run bá àwọn afọ ànábi ọlọ́run kan ìrẹ́gbẹ́ gbogbo ẹ̀ ọ̀bẹ sí ọlọ́run bá wọn. lẹ́yìn ìgbà náà kátó wòye sí sùràtù Yusuf àtàrí kàńjọ yẹn àyà àtàkì náà àti fọ́ọ̀tù ti mẹ́mẹ́ ànábi Yusuf alayhi salatu wa salam bí a ti di mẹ́wọ̀n ẹ̀wọ̀n tàbùkù ìkànnì àwọn tí wọ́n jọ wá ní ọ̀wá ló ń atoni doni le Yusufu ti bom Yusufu wa ti fún bá ike ìjọ ṣẹlẹ̀ ìjọ ṣẹlẹ̀ rẹ anabi Yusufu alẹ sara sọsọ àgbà pé yà á sọ ìbáyìí ti jí ní Ọlọ́run gbà wá lẹ́nu anabi Yusufu yìí kó ní yà á ti ní àbá fún mùsàfàrì fún nàkẹyìn àdìlà olúwa ìdúró kọkọọ ẹ̀yin èèyàn bí tá a jọ wà nú ẹ̀wọ̀n ẹ̀yin èèyàn méjèèjì bí tá a jọ wà nú ẹ̀wọ̀n àgbà fún bàbá òkú náà táwọn oríṣiríṣi táwọn èèyàn mú lójú wa lólùtọ́jú lólùdarí àlámàrí wa lóríṣiríṣi ọ̀nà ọ̀jọ́ kan káyọ̀rọ̀ táwọn yẹn lọ́wọ́ lóore ni amìlá àbí ọba àlewá ibù tọ́jú ọ̀tọ̀ lóso ọba kíkú láti ẹ̀dá ti tọ́ba wù ú tó ń lójú orí ni àbí yóò sàgbàgbà gbàngàn lórí ti ní ti dáhùn yẹn táwọn yẹn lọ lọ ọ̀tọ̀ tó ń sàn ọ̀tọ̀ ló dé kí n tiẹ̀ tọ́ba múra tiẹ̀ ọ̀tọ̀ ni bí ọba tó ń tiẹ̀ ọ̀tọ̀ ni bí ọba ti ti ní tiẹ̀ ọ̀tọ̀ ni bí ọba dàbí ní tiẹ̀ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ló ń ti nà wò ọ̀tọ̀ ní tọ́lọ́kùn ọ̀tọ̀ ní tọlọ́bàtàlá ọ̀tọ̀ tún làwọn oní gbígbé gbígbé gbígbé tọ́yẹ púpọ̀ ẹ̀dá wọ́n mọ̀ ké ẹ̀bá wọ́pẹ́ ilé ìjọsìn wọn wọ́n lójúkọ orí ibi orí ọ̀dọ́júkọ ọba àdójúkọ ìjọ ìwọ ìbí òun ibi orí ọ̀dọ́júkọ ọba àdójúkọ tọ́lẹ̀tì kọ̀ọ̀kan wọn. tẹ́wàá fi wé àwọn tó lè kó ojú kan náà ni wọ́n lójúkọ. ọlọ́run bá fẹ́ pé àdàbí yusuf bá fún ẹ pé ẹ̀yin tẹ́ ẹ tá a jọ wà ní ẹ̀wọ̀n àgbà abomu sábà pé fún táwọn kẹsì ẹran olódùá kéékèèké káàkiri tọrọ ọmọ ọjọra wọn ẹnjí ń sigi ẹnjí ń sòkúta ẹn tó gbé yẹn bí kalẹ̀ tó lóluwà wọn sì tọkọ ojú ó lé sí mi. ọjọ́ kọ́ ndị mọ́tẹ́ bí ọ olúwa ti rú olúwa ti rú. sẹ́yìn olólórí ni amìlá àbí ọlọ́ọ̀ba àlùwá ìdúnkọ̀ọ́há ọba àtó ọba ẹyọkan tó ọba tó ikọ́ lágbára lórí gbogbo ẹ̀dá tọ́gbọ́n kọ̀ọ́hárà gbogbo ẹ̀dá. ما ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم anabi yusuf aleṣala ọwọ àwọn sọ fún ẹ pé gbogbo àwọn tẹ̀sí lẹ́yìn ọlọ́run ó kọ́ lásán ni ẹ̀yin náà lẹ́fún olóko àbámọ́ bàbá yìí náà fún olóko omi tí ń sàn lọ́jà jẹ́ tiẹ̀ tí ọ̀bẹ nìkẹ́kẹ́ wí bọ́ba ní mú lè wù ú bọ́ba ní wẹ̀lẹ́ ọ̀wẹ̀ mbẹ́ kí ló kàn ọ́ kí ló kí ló kí ló mú ti ọ́ tó tó wá sọ ní tó lọ wọ ìfúnfún tó lọ bẹ lọ sí odò <laughs> àbí ọ̀hárí mọ̀ báyìí tó ní bí ìsìn bẹ láyé tó jù ú lọ omi mi bẹ láyé tó jù ú lọ omi ti dùn sàgá àti gbogbo àbáláyé ọ̀wá máa wọ ọ̀dùn ọ̀mà tọ́wá màkò mi lọ fẹ́ máa jẹ́ ọmọ gbogbo káàkiri lọ́mọdé káàtì gbogbo àlàyé kò gbé ojú lójú gan ṣetán lójú tì wọn fún ọgbọ ọ̀rọ̀ ń bẹ. ọlọ́wọ́ sọ pé ànábì Yusuf sọ fún wáyé pé máa ta àbùkù nàmì dúní ìlà àtúmọ̀ àǹtàǹtà ìtumú ha ó kọ lásán ní àwọn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn torí pé ẹ̀yin lẹkùn wọn ló kọ alùpùpù àbá òkú ẹ̀yin àtàwọn bàbá ẹ̀yin lẹkùn bí ọjọ́ yìí ajá wọn bàbá yìí. ما أنزل الله بها من سلطان kọtàlì kankan lórí ẹ fọlọ́wọ́ sọ́ka lẹ́gbẹ́ ẹ máa fi wọ́n ìdí ní sọkún ìlà nílà ìdájọ́ ìṣètẹ́lẹ̀ kẹsàn-án àti tọ́lọ́wọ́ ọlọ́run ló ní ẹ̀sìn ọlọ́run ló ní ìdájọ́ lọ́dọ̀ ṣé báyìí àṣẹ ọlọ́run nìkan ló ní àmọ́ra àṣà káàbùdù ìlà ìjà ọlọ́run bá ti pàṣẹ ilé ẹ̀ gbọ́dọ̀ ṣe kí nìkan àfọ̀nìkan lódó dá àhàlìkà sí inú lọ́kọ̀ ìdí ẹ̀sìn tó dúró tọ́ nìyẹn tí ò ní gbọ́dọ̀ gbọ́dọ̀ nú fake fake ọ̀rọ̀ dúnì àdéhùn tàtà òní kẹ́nìkan wá máa tún ntọ́ kàlí tọ́jọ́ lọ́lọ́ gbogbo tó sì máa ń bẹ̀ tọ́ bí mi. àlẹ́ nígbà sọ́lá ń bẹ láyé ẹ̀mọ́ ti lọ òbí láyé ẹ̀mọ́ ti lọ. torí ẹ̀jẹ̀ àbá ti sọ pé mẹ́ńkà ni yá abudulwa lẹ́yìn fún àdúgbò sọ́lá bá rẹ̀ sọ. oní mẹ́ńkà ni yá oní mẹ́ńkà ni yá abudu muhammad afa inna muhammad afa iná. ẹ̀ bá ti pé muhammad sọ́lá mi ń sìn mọ́mọ́dé ti kú àyè ومن كان يعبد الله فإن الله حي لا يموت ẹ bá ti kọ́lọ̀ ní sìn ọlọ́run abẹ̀mí ni ó kiri kò ní kú láéláé o torí pé pàtà òyìnbó kọ́kọ́ sọ fún ẹnìkan sọ́lá mọ̀ ní wọ́n gbá ní mọ́tọ́ ẹ bá tó tó wọ́n fi orí ẹ̀dá rẹ̀ àdéhùn ọ̀sẹ̀ sọ́lá mọ̀ ní òkú kò sí ń dọ́jọ́ níbi ìfẹ́ tí àdéhùn sọ́lá mọ̀ abáfi wá káyà wọn pé innaka majitun wa innahum majitun tọ́gbà lógún lọ́dọ̀ ni ọlọ́run ti kú fún ànábì rẹ̀ kó tó kú sọ̀rọ̀ bá pé innaka majitun ismu lè báyìí nìyẹn ìtumọ̀ ọ̀dọ́ rí ìdùnnú ọ̀túnmọ̀ sí innaka majitun ìwọ wa innahum majitun. àwọn ọ̀tá rẹ̀ àwọn olóòtú kọ́sẹ́ tí ó mọ̀ ọjọ́ kú jẹ́ náà Umar wo tètè gbà abájú bàtà yà fún ọba sọ̀rọ̀ yẹn náà ìlú ẹ̀ bá ń yọ ní wà kéde láàrin gbogbo àwọn lábáwá àwọn ní ti nìtàdà wọ́n ti kó mọ̀ lójú ẹsẹ̀ báwo lè Islam mọ̀ èmi ètò burú tó kúrẹ̀ lánàá bí ọlọ́run nínú ẹni ìfẹ́lẹ̀ wọn fi kàn dá wọn. àbáfi wá kéde láàrin gbogbo ènìyàn ìpè ẹ̀ ń bá ń sin muhammed sallallahu alayhi wa sallam muhammed dùkú ẹ̀ ń bá tó tó ní ọlọ́run ní ọlọ́run ní ọlọ́run àgbà rẹ̀ ní ojú òkú láìláì. àwọn òsàkí ọ̀jọ́ra wọn àwọn tí wọ́n sì kí ọ̀jọ́ra wọn ọlọ́ni àdébí yìí sọ pé ọlọ́run fàyè láti ẹ̀kọ́ ó lè tán ní ẹ̀ máa fi dáhìí kàdí ìlú kan yìí mu ọ̀nà tó kọ́ nìyẹn tọ́ba ti fi wá sínú ilé fi wá sàlàyé ẹ̀ fún ọ ìlú ètò ọ̀nà tó tọ́mọ́ ọ̀nà tó tọ́ gbangba ni bí wọ́n ti ń sàbàlẹ̀ lórí náà wọ́n sàbàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbọ́ ṣùgbọ́n wá jẹ́ ìtẹ̀ wàá máa fún ọ lọ́wọ́ rẹ̀ àbíjẹ́ wọ́n á sàlàyé ẹ̀fọ́ jẹ́ akóno yàrá náà ọ̀nà àbòsínú ọ̀nà wọ́kọ̀wọ́kọ̀ ó lè lọ́dẹ ìlú débi lọ́dà. ọ̀nà wa ni nà àkàrọ̀ nà náà náà wáyà tí wọ́n bá yẹn lọ lẹ́nu yẹn wọ́lá kí n ná asárọ̀ náà ti gbé nǹkan pọ̀ jù nínú àwọn èèyàn láàyè àdàmú wọn ò má wọn ò ní mà bẹ́ẹ̀ tọ́lọ̀ ọba àdìgbò láti sọ̀rọ̀ ẹ̀ka ọ̀ma rẹ̀ ilé ìtumọ̀ àdìgbò kéde ní ọ̀pọ̀ jù mú mi nìyẹn àwọn tí wọ́n ti di wọn láàmú mùsùlùmí àtọ́lọ́bẹ̀ yẹ wa àti èdè ìsọlọ́bẹ̀ yẹ àti ìkọjá one point two billion nínú more than six billion ti mẹ́láyé ọlọ́mọdé yẹn tó wá pọ̀jù ní one point two billion yẹn o tí ọmọ ìta àtọ̀ tó ti tètè bẹ̀rẹ̀ pọ̀ mọ́ ìsìlámù. ọlọ́run tó wá ń fi yé wa ní wáyà sáàkà lórí ọ̀rọ̀ yìí ibi àjọrọ̀ bẹ̀rẹ̀ àádàbí ọdún mọ́kànlá sọ̀rí ìlọ́lọ́run bẹ̀rẹ̀ kùrán tó sọ̀rọ̀ ní ẹ̀sìn ní tí ọ̀sọ̀ ibi ní ìdìbò mi ní ìdìbò mi ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní bí ọ̀jọ̀ra wọn ní ọ̀lọ́run torí ẹ̀sọ́ ìdìbí súrà kalẹ̀ súrà wo ni súrà tó lè ká lóhùn tọ́lọ́wọ́ bá sọ pé Quran chapter one oh nine tọ́lọ́wọ́ bá dé pẹ̀lú àtọ́ pé kúlíyà àìsí ọ̀yàtà irú la àbúrò máa ta àbúrò wàlá àtúntò àbìrò náà máa àbúrò wàlá àná àbìrò máa àbẹ́tò wàlá àtúntò àbìrò náà máa àbúrò lakum dinukum waliya din ọlọ́nyẹ̀rẹ̀ anabi sọ̀rọ̀ bá sọ fún wa pé wíyá ayélujára àyíká alu tó bá yí kéde fọ̀tọ̀wọ̀ kẹsàn-án tó káàdì gbà tí yàrá ti sẹ́lọ̀ kí ló ti kú gbogbo ètò ọ̀dẹ̀ àyíká náà lọ́rọ̀ mi sọ̀rọ̀ ní wàhálà mi wíyá ayélujára àyíká alu gbogbo ẹ̀yíká mi gbogbo ẹni káàbì tí a yọ lẹ́bí là á tó bẹnu koran eighty nine tí a yọ lẹ́bí là á eighty nine ayé náà lọ́wọ́ ti sọ kúkú ní yá ayú àyíká àbúrò ẹ̀yẹ káàbì ní gbogbo yìí ìwà àtẹ̀sọ̀ sọ́lá ń tọ́ fún wa bẹ́ẹ̀ là àbúrò máa ta àbúrò là àbúrò náà bíyà lànà bí a ní àbùdù nílò ìmọ̀lọ́rì mi èmi ò ní sin sẹ́yìn sin báyìí torí pé àwọn káàpì ń kóra wọn tó kúrò làwọn ti lè dọ́gbọ́n fún mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ máa lò bó làwọn ti lè dọ́gbọ́n fún ó ti dé wàhálà ti ti dé wa wọn ńgbà ó ti dé ti wàhálà ti dé nínú àdébì rẹ wọn ní mọ̀ọ́mọ̀ ló ń kọ́ra fáwọn mẹ́rin ẹ̀ dá anábì ló ti káwọn èèyàn yàtọ̀ ẹ̀ẹ́dì ọmọ tí ọ tí bàbá ọlọ lọ́tọ̀ ẹẹrì ọkọ ńgbà mi ìdí ọlọ lọ́tọ̀ ìyàwó ọlọ lọ́tọ̀ ó lè jẹ ìyàwó ní ọgbà ìsìlámù ọkọ òní gba ìsìlámù ìyàwó bàtà kù lábẹrẹ ìjọba lọ bá wọn kùnú ó lè jẹ ọkọ ní ọgbà ìsìlámù ìyàwó òní gba ìsìlámù ọkọ bá kọ ìyàwó ẹ lẹ ó lè jọ ma lọgbà ìsìlámù tí bàbá òkú bẹ yọ di ó ó ti dọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ọwọ́ dáadáa tí wọ́n ti ti ilé ayé ìlànà ìwọ̀n ọ̀nà ká ló fi lọ sọ́dún lọ́sọ̀ọ́ wọ́n bá ní Muhammad ń fa okun bẹ́yìn nà ẹ̀dọ́ kọ́sí ní sọ ìbò kárí ẹ̀rí mẹ́ anabi yìí sọ̀rọ̀ bá àlẹ́ ọ̀sán lójú yàtọ̀ wà láàrin àwọn èèyàn lókè di ìtẹ̀síwájú láàrin àwọn èèyàn bí bẹ́ẹ̀ ṣe láàrin àwọn èèyàn sọ̀rọ̀ bá àlẹ́ ọ̀sán wọ́n péjọ wọ́n ní ọ̀nà wo lágbà sí ọ̀nà wo lágbà rìn sáàfì borí òjì wọ́n tún wá bá mi tó sọ̀rọ̀ lọ́wọ́ àdìsá wọ́n ní báyìí ló já sí báyìí fifty fifty ni ìwọ mú fifty àwọn ọmọ odidi ọdún kan gbáko á sọ gbogbo àwọn ọkùnrin tí àtàwọn ará náà kà ọlọ́run fi ẹ tó ń pẹ́ tó tó lẹ́yọ̀ kan ìlànà odidi ọdún kan tó bá yíyọ ló kéwì tí wá ta ló pọ̀ láwọn àti tọ́jú mi bá tún tẹ̀lé àwọn àpàdà tí mi jẹ bá ti máa ń nù. <laughs> ọlọ́ni kú ní yá ayé ọ̀làdé kábírú lá àbùdó máa ta àbùdó. sọ́gbà yìí kéde tẹ́ẹ̀sì lọ́wọ́ èmi ò lè lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí èmi ò lè ṣe ń tẹ́yìn sìn ń tẹ́yìn sìn èmi ò lè ṣe láyà. wàdà àrùn tó ń ábìdó náà àbòrò tẹ ẹ bá ti gba ìsìláàmù àjẹpẹ́yìn gan náà ẹ lè fi ìṣèlú náà ní sèǹtì náà rọrùn. wàlá àná àmìlú má àgbàtún bẹ́ẹ̀ sì ni iṣẹ́ ìsìn sẹ́yìn èmi ò lè sìn. torí ẹbí láwọn òṣàtàkì àtúnṣe pàtì tí ò bá gbà lọ́mọ́ <laughs> àdéhùn ẹgbẹ́ níwájú àdéhùn ẹgbẹ́ níwájú kò sí kẹ̀kẹ́ fẹ́mi lè ba yín sìn wàlá àǹtọ̀m àdúgbò náà máa àbò lọ́jọ́ iwájú ẹ̀yìn òkú lè sin tèmi ń sìn. nígbà tí ẹ bá ti gba tọ́lọ́ ẹ kù lè dèbè nínú làkún bí inú kun iṣẹ́ yìí ń pèlẹ́ sí i yẹn àwọn ọ̀gá fẹ́sìn ní gbẹ̀yìn ń sí i iṣẹ́ rọra yín fún bí ẹ bá rọra fún pé inú inú inú inú inú èdè lábọ́ àdéhùn pè ní bínú ìyẹn pè ní bínú ẹ sọ pé dáná nígbà tí yẹn tó bá gbà lálá yẹn bá rọ̀ nǹkan tó gbà fà fún yẹn. wà láfún bí nùkún ntẹ̀yìn pilẹ̀ sí yín yẹn ọmọ ẹgbẹ́ sí yín wà níyà di ẹ̀sìn tèmi náà ọmọ ẹgbẹ́ tèmi. ìyẹn ni pé èmi ni àìsè ni ọ́ sábà lè fún sí yín o àbúrò ni mi láì fìyà. láti mọ̀ yìí pé Rabbil alamin níbẹ̀ náà lọ́lọ́run ti kàwá lólobó yìí pé ojú ọ̀nà múmìnì àti ojú ọ̀nà tí èdè mùsùlùmí ọ̀tọ̀ọ̀tọ̀ ní kò jọra wọn o láti máa tẹnu wọn yìí pé nígbà tó bá ti lọ wà nínú Islam ìwọ àtẹ́gbọ́ ẹ̀ ní kankan sí ma kò sí ní ojú ọ̀nà rẹ rárárárá àjàrá kódà bọ́bájà àpá náà ní pé ọgbẹ́ bọ àmì ní omi ọ̀sẹ̀ ìgbà kó o ti mà tó ìlú ìsà àpá tọ́wọ́ àdúgbò náà nínú ọ̀ ó ti dàáfà sára rẹ̀ láìsẹ̀nsì àlùjánnà àwọn ìsọ́pá àfàwọ̀ òbí tó ìmánì ni wọ́n fi tó ìmánì ìgbàgbọ́ òdòdó ni wọ́n fi tó ọ̀rọ̀ àfà àkọlẹ̀ léyìí ọ̀rọ̀ mọ́nísí àdékọ́lẹ̀ léyìí ọ̀rọ̀ ọ̀gbàkọ́lẹ̀ léyìí àníṣe ìtọ́ nǹkan tí bàbá àlù náà abẹ́ẹ̀ mọ̀ ṣe ìtọ́ ni àfà àlù náà ọm ìmọ̀tí ń gbẹ́ fún bàbá àlù náà wà ní ẹ̀ka òkè ebe ya kó ibi ti tọ́tọ́ fún adamu alẹ́ gbàrà gbàrà àwọn afọ́mọ akọ́mẹ́ntì ká ńgbọ́dọ̀ ti mímọ̀ nǹkan ńgbọ́dọ̀ ti mímọ̀ nǹkan ó ti bá àwọn mọ̀láyíkà sábà ní sẹ́mà tẹ́lẹ̀ kó tó wá sílé ayé oríṣiríṣi ọ̀rọ̀ tó ti gbọ́ lẹ́nu wọn. ó tún sọ fún àwọn mọ̀láyíkà òun ò ní ẹ tọ́lọ́ ní fún òun ò ní Eh, fasajada al-malaikatu kulluhum ajma'un illa kíni illa iblis gbogbo àwọn màláíkà ni wọ́n sẹ̀bà mú ádámù alayhi salatu wa salam iblis nìkan kò sì tún ti dúpọ̀ nìkan ṣoṣo láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjà ọlọ́pàá ẹ má ti jẹ́ ní èsì mọ́ láyà ni ń bọ̀ ọ́ yẹ kí ti ní tẹ́lẹ̀ yóò ti gbogbo ẹ̀ ló ti kì ló ti dé gbogbo ẹ̀ ló ti kì jésù ti tì má láyà á kò sí ibi tó ń bá yọ sí láyà. kọ́lọ́ mọ́ ti alẹ́ mi tu o ọ̀là tó lọ́wọ́ láàánú rẹ̀ pẹ̀lú ìyẹn la fi parí ọ̀rọ̀ ogún tá a sọ lórí rọ́bìlà àlàbí àwa abọ́ sí mọ́kànlélógún báyìí. òun náà ní wípé àlẹ́ àlàbí ìta arú yẹn. nígbà tá a gbúmọ̀ tó wàá tó fà á jà àtọ̀bí alihamudulilayi rabbil alamin ẹ̀yìn ọ̀pẹ ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ọ̀ni ẹ̀sìn kó ló ń sọ́dún gbogbo ẹ̀dá lórí ọ̀rọ̀ gbogbo ẹ̀dá lórí ọ̀rọ̀ láti àlàmì ẹ̀yẹ gbólóhùn ọwọ́ ní bá nígbà àádọ́rùn seventy three times. lọ́wọ́ ní Quran ṣùgbọ́n twenty three ìlú ẹ̀ ó kú mélòó ẹ̀sùn <laughs> jàre twenty three nínú ẹ̀ ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí ìtàwí torí kọ́ ọlọ́pàá òtún wá tẹ́sírì alọ́jọ́ rẹ̀ pẹ́tẹ́mbẹ̀ àlẹ́ àlàmì ìtàfà àbúlé ní pé ni o gbogbo ẹ̀dá ló ní ìrànlọ́. tọ́wọ́ a máa gbogbo ikú náà sí ẹ̀dá mìíràn náà nínú èdè lágbọ́ àti èdè káàrọ̀ òjìlé náà àtàwọn èdè míì náà wọ́n lè dá akọ tó yẹ kó kó nǹkan sínú kọjá pé abala abala díẹ̀ nínú àbí abala kan nínú mo kò irú ẹ̀ náà ń nípa tọ́lá àwọn èèyàn kan bẹ àìsàn bẹ lọ́kàn ní wá ti rí ìtumọ̀ kan lọ́wọ́ tó wá ti bá ìtumọ̀ kan ni wọ́n kàn pa lọ́wọ́ ẹ̀mí ìmọ̀ àmọ́ yìí kó tí wọ́n mọ̀ ń wí nípa pípé yìí ọmọ àwọn mùfàdá àdókòrò àwọn àdúró ti lò ó àwọn wá ti lè tí àlórí ẹ̀ àlùmùfàdá tó àkàrà ní bẹ bẹ́ẹ̀ náà sì ni bàbá ìlú lẹ́wọ̀n tẹ̀lé tí làtọ́ ìdí ayé ìta onáà ń bẹ tí fèrè yìí dé ìdí mẹ́fà lò làtọ́ ìdí kan yìí tí gbólóhùn gbàgbọ́dọ̀ bọ̀ kábílà òkúra máa ti wá yóò tó etí ìdè oríṣiríṣi bó ti wá lọ kọ́ra hàn tètè mọ̀ fẹ́rẹ́ yìí túmọ̀ sí àbò túmọ̀ sí gan tí wàá túmọ̀ sí bí yọ sàlàyé. sọ̀rọ̀ bẹ̀rẹ̀ àlàmì oní ẹ̀dọ́ ọlọ́wọ́ bá ti pé ọ̀dà gbogbo ẹ̀dá lónìí rànràn gbogbo ẹ̀ bá ti tẹ́ ẹ bá ti rọ́ọ̀bù àlàálàmì sábìtì ìtumọ̀ wípé inú kọjá èèyàn àtàjẹnù àbí kọjá apákan nínú àwọn èèyàn kìwá akẹkẹ ọwọ àtúntí onírànràn ibomi ìgbàdé yẹn bá tuntun onírànràn olú olú olú olú kọjá là yọ kọjá là ọlọ nínú ẹ ìnigbólé Ọlọ́run fún àná Suratul Baqara aláàfọ ìyẹn o Suratul Baqara àyà forty seven kásìkò lọ wo àyà one thirty three sọ́ọ̀lù adégbé yóò twenty four instead of twenty eh, eh, twenty three tí mo ń twenty four so. so nínú ẹ̀ ní àyà eh, forty seven àti one twenty two nínú sọ́ọ̀tù bàbá kí lọ́nà ọba àdéhùn ọlọ́wọ́ ìlú bẹ̀ ọlọ́ba ń sọ wípé yàbá ní israẹ́lá dùkúrú níbi màsí àlẹ́bí àdáhùn àlẹ́ ìtò wà á ní fàbùtọ́lì tuntun alálàálàmì ẹ̀yìn ọmọ israẹ́l ọlọ́run tó lè tọkọ̀ mọ́ tọ́lọ́run ti kẹ́ wọn tó àwọn kan nù wọn sì yàgbọ́ àmì ìkúlù gbàgbọ́ òdodo lẹ́tọ̀ àlùkò ìmọ̀ ọlọ́dún yá bá ní ìsọ̀rọ̀ ẹ̀yìn àrọ́mọdọ́mọ yàkú yàkú ní ìsọ̀rọ̀ اذكروا نعمة الله التي أنعمت عليكم ẹmọ ti ìrọ̀ra ìbí ọlọ́run tí mo ṣe fún yín ìdẹ̀kùn lórí ìbí tí mo ṣe fún yín wàá dùn mí nípa ọgbọ́n nínú kùn àlàlà alábìyín tí mo sì gbọ́ lápò yín ju àwọn èèyàn ní ìrẹ̀pẹ̀tẹ lọ. àbáwọ̀ kàṣáàbù àbáwọ̀ àtọ̀mọ́sàlì inú síra ìtàgbéra ìjàdá tẹ̀sí òkò àmì ìjàdá mẹ́rẹ̀. ó ní àlẹ́ àlẹ́ mọ́ nínú èdè lágbọ́wá wọn á máa fi sí àlẹ́gámúlì àlẹ́gámúlì kàbíyèsí àlẹ́gámúlì kàbíyèsí àwọn èèyàn tó pọ̀ rẹpẹtẹ kò túmọ̀ sí gbogbo èèyàn ọlọ́run ló ń bọ́lá fún wọn lórí èèyàn tọkọ rẹ tẹ̀lé ntọ́lọ́wọ́ ti fáwọn èèyàn bẹ̀rẹ̀ àwò kí ẹ wà nítorá ọlọ́run ti fún yín àtàwọn ará mi ìtọ́lọ́wọ́ ti fún wọn ọlọ́run ti fún yín nínú ntọ́lọ́run ti fún wọn òun náà ní pé àsìkò kan wọn láwọn ẹni ní àwọn bẹ́ẹ̀ fi mọ́tò ọ̀tẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ báyìí oyinbo àti ẹyẹ lẹ́yìn pé fúrẹ́ẹ̀sì ni táwọn ọmọ ẹni lórí tó gbà táwọn ọmọ jẹ́ ọlọ́pàá ti ti bẹ́ẹ̀. ànábì musa alẹ sara sọsọra ọlọ́pàá ń wá òun fún ní àyà òun àbíbẹ màlíra wọn. kọlọ fi ọsọ àwọn kí fúra ọmọ pé òbí fi ọlọ́ọ̀ni kó kó àwọn ọmọ ìsẹ́yìn kó òun kó ẹrú tó kó kí fúra ọmọ wọn. fúra ọmọ ó ń lò wọn bí omi ìlóye kò fún wọn lọ́wọ́ rárá. ó jẹ gàba lórí wọn jẹ pé kí lásìkò kan nígbà táwọn ń fa rẹ̀ tó bí bá mo gbé ọmọ ẹgbẹ́ ẹ̀rí ọmọ bí mo ti sùn ń gba ọlá rẹ̀ tẹ̀gbá àwọn adé àwọn adé bá kan wọ́n máa ń gbé pẹ̀lú àwọn àjẹ̀nù àwọn àjẹ̀nù á máa gbéra àwọn ọ̀dọ́ sí náà tẹ́tọ́ nígbà tí ẹ̀ka para ọ̀dọ́ sí náà yóò dùn wọn délẹ̀ lẹ́yìn bíbí àgbẹ̀rẹ̀ ọ̀sọ́lọ̀ lọ́wọ́ àdìsán lẹ̀ sápàrà bẹ̀rẹ̀ ìdánù ṣùgbọ́n bí kọjá àtàrà òkùnfẹ̀lẹ̀ rẹ̀ tí wọ́n ti wá wọ́n ti àlọ́ àwọn bá tí wọ́n bá fún wọn bá ní yọ àlùjẹ̀mí tí wọ́n lò sọ́mọ̀ ń pa nǹkan wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ sí lọ́mọ ń pẹ́ ìwọ̀n bá tó bá sọ fún wọn wà káka wọn wà jì mọ́ láti gbọ́rọ̀ tó kù torí wọn bá nǹkan díẹ̀ ló wọ́n sọ àwọn wà gbé mọ́ wọ́n kọ́ fi ráńdà bọ́ọ̀sì nínú ìgbà bá má jẹ̀ ló pé ìjọba má jẹ̀ ló pé ẹ̀ yọ ah màmá kan bẹ́ẹ̀ lé yín èèyàn mélòó lọ́wọ́ àdúgbò ní ah níta bẹ́ẹ̀ ṣe yìí ọ̀rọ̀ àti ẹran abàmì kan bẹ́ẹ̀ ah ilẹ̀ káàró yìí wọ́n àti ilẹ̀ káàró yìí wọ́n débi ọ̀kan máa tẹ̀lé wọ́n àti ìlú káàró yìí náà lọ lẹ́ran lẹ́yìn ọdún tó nílé ọ̀rẹ́ gbogbo àwọn tó ó wo sára sí láyé pẹ̀lú gbọ́rọ̀ sùn. tó ìdí ẹ máa ń lò nìyẹn níta fẹ́ ló bẹ́ẹ̀ ni pé nígbà wa sọ fún pé ọmọ kan mọ̀ bí ọmọ tó gbọ́ láàrẹ̀ ó ní gbogbo ọmọkùnrin jẹ́ bá ti ń bí nǹkan ọmọ pa. láì mọ̀ pé àdébí musa alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí ìdí kọ́lá rẹ̀ ti dùn gan òǹkà ni ó tún gbà tó ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ <laughs> tó yọ ọ lọ. tí ó láì mọ̀ pé òǹkà ni ó tún kọjú ẹ̀ nìgbìnà rẹ jókòó ní kọ̀tàlì ògóńgó ní mú rẹ ń tọ́ bí àtàlì bá ọlọ́ọ̀ni nǹkan kan tẹ̀lé ní rárá kò ní tẹ̀lé sí ọ tó béèrè mọ̀nà lọ́wọ́ rẹ ọlọ́ọ̀ béèrè mọ̀nà lẹ́ni kẹkẹ pẹ̀lú tó bá fẹ́ ṣe ó ti wọn bí ó ti ṣe ìjà rẹ lọ́lọ́ọ̀ wa ń sọ fún wa mọ́tà oríṣiríṣi àmọ́ àmì lọ́lọ́ọ̀ ṣe fún tọ́ba ti ọwọ́ wa bí yàrá tọ́ba yọ wá yìí mọ́lẹ́ ọ̀hún ṣe gbogbo kí fúláwọ̀ rẹ̀ lọ bọ̀ lọ́dún tó ti gbà bọ̀. ọ̀pá tí musa bá ju ilẹ̀ báyìí ń dìjọ ní gbogbo táwọn òkùnjẹ bá ju ilẹ̀ gbogbo gbogbo ẹ̀mí lẹ́ẹ̀kan náà ń gbọ́ ọ̀pọ̀ pa rẹ̀. wọ́n jọ wọ inú omi báyìí nígbà musa dé bi omi a èèmọ̀ lélẹ́yìn ọlọ́dún tó kọ́ pààyàn lọ́dún bódò bódò bódò ti di àìsàn yẹn bódò ti di àìsàn lọ́kùnrin ọba ìdílé ọba rìn lórí ẹ̀ ní ọlọ́dúnkọ́ bọ́ bẹ́ẹ̀ ọba bọ́ bẹ́ẹ̀ ẹ máa rìn lórí ẹ̀ àtàwọn èèyàn rẹ̀ gbogbo ọba tẹ̀lé pé ànábì ọlọ́dún tó sọ ànábì ọlọ́dún tó sọ nígbà tí ẹ nígbà tí ẹ rìn tó dùn wọn <laughs> níṣe yí níṣe yí níṣe yí nínú omi ó tún padà sí ilẹ̀ káyọ̀ lọ́rẹ̀ padà yìí àwọn èèyàn fèrè àwọn ọmọ ọbẹ̀ tán olùbádùn ló wádà ó kú kó pa ọmọ àwọn. tó ń ti bẹ́ẹ̀ èèyàn bí obìnrin ni wọ́n bí ẹni jẹ lẹ́nu ní ọmọ lọ́kọ́ sábà ní kò ọlọ́wọ́ àtọ̀ ìgbé yá bàní Israel ẹ̀yin ọmọ Israel ẹ̀yin àrọ́mọdọ́mọ Yakub alayhi salatu wa salam ní ìmọ̀tí ẹ̀rántí ìrọ̀rá ìní ọlọ́run alladhi an'amtu tí mo ti fún tí dé kàdà. wà ní fàmùtọ́lì gbogbo èmi mọ gbọ́lá fún yín lórí alàlà àlàmì ní àwọn èèyàn rẹ pẹ́pẹ́ má pè lórí gbogbo ẹ̀dá o má pè lórí gbogbo ẹ̀dá o tọ́lá ní lórí gbogbo ẹ̀dá o ti kúrò àbùkù nìyẹn torí pé àwọn ẹ̀dá kan wọ́n ti lọ àwọn ẹ̀dá kan wọ́n bẹ láyé àwọn ẹ̀dá kan wọ́n tún ń bọ̀ ṣé gbogbo wọn náà lọ́wọ́ àkókò àǹfààní ìsìláyé là wọ́n jù wọn lọ ádámù àdéhùn alásọ̀tàlà làwọn kọ́ èèyàn lẹ́yìn ìgbà náà lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́kàn pẹ́pẹ́pẹ́ lọ́kàn ànábì mú àdéhùn alásọ̀tàlà kótó wá fẹ́ ibrahim tọ́lá ń gbìn bàbá àgbàgbọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́tẹ̀ wá fẹ́ àwọn ọmọ ibrahim tànàbí ọlọ́mọ láàrin síbu àwọn ọmọ bàbá ìsọ̀rọ̀ yìí tọ́lọ́ bá gbọ́lá fún ọdún gbọ́ àwọn ọmọ ènìyàn tọ́lọ́ tó gbọ́lá fún ju àwa àdéhùn ti ọlọ́run lọ tọ́lọ̀ ń sọ fún wa ní sọ́tọ̀ àdá Imran àyà wa ń tẹ̀ níbi kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil-ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون الله أكبر ìmánì lọ̀gá lórí gbogbo nǹkan téèyàn fi lọ́lá lọ́dọ̀ ọlọ́run èyàn lè wọ ọmọ jákujà fọ́ọ̀rùn tó ní ìdílé àbújákujà tó bàtà rẹ̀ orí já tọ́kẹ̀rẹ̀ bá àtẹ̀lú ọlọ́run tó ní ìmánì bíbí ó lóore ju ẹni tó kó gbogbo ẹ̀ lọ lọ́dọ̀ ọlọ́ni ẹ̀yin ju ẹ̀yin lóore ju ó kún ìdásílẹ̀ náàtì tá a mọ̀ ọ́n mà yọ ọ́n jáde fáwọn èèyàn tó jọ pa mọ́tẹ́lẹ̀ àwa yọ ọ́n jáde fáwọn èèyàn kílẹ̀ bí tẹ̀ fi lóore dàwọn àjọ tó ti sáájú lọ oní àdìgbé ta àmọ́ nàbí lè máa rú dáadáa lẹ́ẹ̀mọ́ pààyàn láfẹ́ pé kọ́ máa gbé sínú àwọn èèyàn tó bá ti ẹ̀fọ́ nínú àwọn àdìgbò wọn ọlọ́run á rí inú wọn sí èrè ọ̀gbọ̀n yìí anabi wa sallallahu alayhi wa sallam inú adi gbèdà ọsọ yìí pé ẹ kò ní yẹ kò ní gbò láyà záàlù tọ ifá tó mi ní ummati láyà záàlù tọ ifá tó mi ní ummati mansura láyà láàkì ìpín àwọn èèyàn kan wò níyàwó nígbò fọlọ́wọ́n wọn lọ lórí òdodo ní àwọn àdúgbò ẹni ráàmù yẹn mí ní ìlú mi tó pẹpẹtẹ lórí àlùyí ẹni ráàmù yẹn tó lórí àlẹ ọ̀dọ́ yìí ẹ ò bá wọn tó fi gba náà tó gbà kọ́nà tó gbé Abubakar ìgbòmí lọ ó náà tó fi lọ ọ̀dọ́ lọ lọ́kì náà wòlá wọn lọ kọ́ ọkọ yìí kí ẹ ti gbalẹ̀ bí ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n kan kí wòlé ah! náà ti gbélé yàrá láàyè láàláàláà ẹ̀sìn máa fi sáà bá ń sọ́ra lẹ́sìn náà tọ́lọ̀ ọ̀sà mi taratara ni pẹ̀lú gbarata ni kí a gba gbogbo olú kan ọlọ́run ti gbé jáde ó sì nọlẹ̀ ó sì nọlẹ̀ ó sì nọlẹ̀ ó sì nọlẹ̀ ọlọ́run lọ́mọ ti tí ìbá ti gbalẹ̀ níbí náà àwọn pọ̀jù báyìí lọ́tẹ́lẹ̀ lẹ́yìn àlàáfíà yìí gbé ìjọ jìnnà báyìí pọ̀jù bá ti wúrọ́ lẹ́ni bá gbé mi wọ́n máa gbé mi ẹtí ọba mọ kẹtẹlẹ yẹ ẹgbẹ lórí ọmọ ọdún tá a ti ní ojú ẹtí gbogbo ẹnu wọn ọlọrin gbàdúrà lórí náà náà bá fi lè pọ. wọn ta káyà kúrò àwọn ta tó wọn ta fún àbí gbogbo ojú ọdún bí o ti bí ẹ bẹ. bọ́lá ń ti ń fi nìyẹn ọlọ́ni kuntum khayra ummatin ẹ̀yin ìjọ anábì sọ̀rọ̀ làjọ ẹ̀yin lẹ́nu lórí ìdùnnú jọ tó ti sáájú. oko ìjà ti lè náà tọ́lọ́ ń fa ayọ́ fáwọn èèyàn kí ló dé tẹ́bi lórí jù táwọn na ni máa ń wò ọ̀tẹ́ ní àwọn ọ̀nà àní ni mo ń ẹ máa fa àwọn èèyàn láṣẹ ẹ máa rọ̀ wọ́n dáadáa ẹ sì máa fún nígbà tí ẹ bá lọ ilé ìjọsìn ọlọ́run lè ọ̀gá èdè orí mọ́lẹ̀ èdè orí bíbí òkò omi tí orí wẹ́ sílẹ̀ ìjọ ilé ìjọ ó tún ti wá ara lù tóra lù tóra lù síbẹ̀ tó fi síbẹ̀ dáadáa ó ti wá àwọn tẹ́ mọ̀ nílù ó ti wá àwọn tẹ́ mọ̀ nílù tọ́ba ti sásìkò tó ní káwọn ìyàwó àti ìdògbìn wọn kọ̀ nílù tí wọ́n kọ́ dárayá gbá ó jọ àdúrà dáadáa wo lọ́fẹ́ pa wọn láti ẹ̀kọ́ wá àti gan adé ẹ̀bá ti tọ́jú orí ó ti di nǹkan mi wá àti barista ó ti di nǹkan mi gbólóhùn aláwò ahadu aláwò tọmọdé agbóhùn ó ti tọ́jú nǹkan mi ṣùgbọ́n ẹni tí ẹ̀bá sílíọ̀sì pẹ̀lú ẹ̀ kì í ti pé orin ẹ̀rọ àdúgbò àtòkò kọ́ wọ́n wà á lúlù ńlá gbogbo ẹ̀ tán. ogugu wọn dáwó wọn máa dẹ àwọn ọmọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọn máa wọn máa gbẹ ni wọn máa kó sòrò wà tó ń lò sòrò díẹ̀ àwọn àdúgbò ń tẹ ọlọ́run ọlọ́run ní ẹ̀yin lẹ lórí jù nínú òjọ kílẹ̀ fi lórí jù táàmùrú nàbí àwọn àdúgbò ẹ máa fa àwọn pé máa láti máa ti ولو آمن أحد الكتاب laka ana khayran lahum àwọn tá a fún tírà sáájú ní yahudi àbìnàsọ́ra tó ẹ̀gbọ́n nígbàgbọ́ òdodo ni laka ana khayran lahum bàjá tó lójú wọn. ṣùgbọ́n o pinnu ọmọlẹ́mú pinnu ẹni tó nígbàgbọ́ ń fẹ́ nu wọn bí abdullah ẹ̀ẹ́ bùnú sàlù ìbọ̀lì bùnú ọ̀bẹ́yìn bùnú sàlù ó ti gba ìsìlámù bẹ́ẹ̀ náà làwọn mi bá ní káàbìlì àlá inú wọn lọ́wọ́ àdébẹ̀ fún ìgbà islam ọlọ́ọ̀ni mi ní ń mọlé mi ní ń wọ̀n ẹni tó ní gbàgbọ́ òdodo ń bẹ́ nu wọn ṣùgbọ́n owó wàá sáwọ́ òun lè fà á ìtọ́pọ̀jù ní wọn kò kí ni o físíkù físíkù ni kò kí ṣe kò kí sọ̀rọ̀ àlùbáṣì ìtumọ̀ ẹ̀dá ni pé àlùmùdá ìmọ̀ dẹ́sẹ̀ lójú sáyé báyìí tí gbogbo ìyọ́mọ rí tí ò ní kùlà tí ò ní wọ́ọ̀rì kọ̀sẹ́ tí ì lẹ́sẹ̀ ṣùgbọ́n wọ́n pé ọ̀rọ̀ sá sáwọn èèyàn ìmọ̀ nìkan bẹ lọ́kàn rẹ̀ ni ìmọ̀ nìkan wà lọ́kàn rẹ̀ ọkàn rẹ̀ òkú ṣùgbọ́n ojú sáyé bó ṣe ẹmu ni bó ṣe gúdà ni obìnrin báyìí àfọwọ́fọ́ lọ́rùn ni ẹlẹ́mi ó ṣe kókó lè jọ ó tó fọwọ́ lé ó tó fọwọ́ lé yọ́ta máa ń gbádùn ẹ̀dùn ní. ọwọ́ ẹ̀ kankan lásán ẹ̀sẹ̀ ni yóò tún wá di à kódà àwọn míì wọn á máa dì mọ́ra wọn báyìí pẹ̀lú omi olómi àbómi tí òbí ẹ̀dùn lọ́mọ náà omi ọmọ lọ́mọ. wọ́n ó ti pa àwọn tẹ́sì náà ẹ̀sìn náà ni wọ́n ti pa àwọn tẹ́sì ẹ̀gbẹ́ kọ́lọ̀ ń kọ́ so láfi mọ̀ yìí pé àlàálà mú ìtọ́lọ́

Inna Nasa قد جمعوا لكم فاحشروا فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل àwọn munafiki wọn wá bá àwọn múmin nílùú Madina wọn wá sọ fún wa pé àwọn káàbù yìí má kàtí kójọ nìyí o ẹ gbọ́dọ̀ jáde lọ bí ogún kankan o wọn pọ̀ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá jọ tí wọn báyìí. wọ́n máa pa yín dòní àwọn obìnrin ni wọ́n bá dùn sáà ah, ẹ alimọ́tò fi tẹ̀lé lè dá ìyá sùn tó ọ̀nà láàrin kí kálíbà náà wọ̀ gbogbo <laughs> ẹ̀dẹ̀ wá kéde fún àyè kì í nígbà ń fi fún ọ jáde níbi ogun bá dé òkú ọ lọ pàdé ẹ̀ àbútòfin àrùn tí ó jẹ nígbà ogun lọ́mọ́ká inú wọn dùn ní ẹsẹlẹ àmìkọ sọlọ lọ àlọ lẹjọjọ sí omi Ọlọ́run wa sọ wípé alẹ kíkí náà ọlà làwọn mọdún náà àwọn sàábì ànábì làwọn tó fi wípé àwọn amúnáàkìkì yìí sọ fún wọn sọba fẹẹ lòdì káyé bọlọ ní sọ yìí sọfẹsì nìyẹn àwọn èèyàn ìyẹn ló pè gbogbo yẹn ló pè sọdíẹsì nígbà tá a fọ kúlẹ̀ àwọn olùdọ̀rọ̀ bí nà màlẹ́kì nà ìlàhì nà gbogbo yẹn wúlẹ̀ wọn ọ̀gbọ́dọ̀ sábù yẹn gbogbo yẹn bàtà lọ́lọ́run yìí lọ. ṣùgbọ́n bíi ọlọ́run ní àwọn èèyàn kan bẹ tó ti pé nígbà táwọn èèyàn sọ fún wa fáwọn èèyàn kan ti kó fún yín ẹ máa bẹ̀rù àwọn èèyàn kan kó wọn bàtà ádámù ìmọ̀ náà ọwọ́

ipe nù ayé ìwé onímọ̀ tí ń lọ bẹ́ẹ̀ yọ̀rọ̀ ó lè kán náà ní lọ sọ káàkiri tọ́wá di pé àwọn ọ̀nà bíbí mi ìdí ẹgbọ́ làwọn náà bá jọ yẹn wọ́n bá bá polongo rẹ̀ àwọn yẹn kẹ́sì tó lè jẹ́ nígbà dèmí o tòkè ṣe gbogbo yẹn lọ sọ̀rọ̀ kéyì tó ṣe gbogbo yẹn ní ọ̀sán fún àwọn mọ́mìnì nìkan ní ọ̀sán fún nọ́ọ̀sì lọ́lọ́run ló fáwọn ọwọ́ akọ̀ dáadáa ní túrọ́tà aláìmọ́ràn ẹ̀dùnwó aláìmọ́ràn àyà thirty thirty nine bẹ́ẹ̀ ẹ̀sìn lọ́wọ́ forty two kẹwọ́ forty five. ti sọ̀rọ̀ àwọn pẹ̀lú Zakariya àti Mariam ọlọ́nìfà náà dájú wùlé màláìkà tó wọ́ọ́rọ́ wà kọ́ ọ̀yìn mú lé fílímù ọ̀rọ̀ àtúntò láti wọ̀. tọ́lá àtàfẹ́ ti tọ́ka rẹ̀ ọlọ́ọ̀ni àwọn mọ̀láìkà wá pe torí àdúrà tó ṣe pé kọ́lọ́ kókó lọ́mọ ó sì wà níbi ààyè tó dá yàtọ̀ kí wọ́n ti máa ń ṣèjọsìn nínú ilé ìjọsìn wọn nínú nìkọ́rọ́ ibi tí wọ́n ti ṣe bí ààyè nígbà ìgbà ibẹ̀ ní nìkọ́rọ́ níta wá fẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn mọ̀láìkà ọlọ́run bá ká lọ́wọ́ ló pe Zakaria àwọn onímọ̀ sọ pé bìbí ìdò lọ́wọ́ náà ti di ọlọ́mọ náà sábà nẹ́bí ọlọ́ ṣé ìbá mi yé inú ayé ìsọtẹ̀lẹ̀ ọlọ́sọ pé wàá ibi kọ́ láti lè mọ̀ la ìtàkùyà mọ́ríyámù nù fọ́tí tù iná làáhà sọ́fà kì sọ́fà rákì sọ́fà kì á là nìfà ilé àlàmì àtúbọ̀ wá sí mi o ẹran wọn létí nígbà táwọn mọ̀láyíkà ń sọ fún mọ́ríyàmù tí ọlọ́run ti kà ọ́ lẹ́tà ṣé gbogbo mọ̀láyíkà lọ́ba mọ́ríyàmù sọ̀rọ̀ jìbìrì ìlú ni àlè ìsọ̀lá sọ̀kàrà. ọlọ́run ti tún sọ fún wa nínú sóràtù lẹ̀ kọ́dẹ̀ wípé tánà zálùlù mọ̀láyíkà tó ọ̀rọ̀ òfin iná ìlú ọ̀gbìn. àwọn mọ̀láyíkà ọmọ sọ̀kalẹ̀ nílẹ̀ ìdájọ́ àwọn ìlànà torí pé àwọn ọlọ́run gbé jẹ́ ẹ̀sìn ẹran wọn kọ orí ilẹ̀ yóò kà wọ́n jù wọn. àwọn kẹ́sì ń orí ilẹ̀ níṣẹ́ wọn wà kó nídìí wọ́n tẹ̀ sọ̀kalẹ̀ wọ́n ti àwọn bẹ́ẹ̀ kẹ́sì wà lórí ilẹ̀ pẹ́ẹ́pẹ́ ń lọ. ṣùgbọ́n àwọn ẹ̀sà kan bẹ tí wọ́n wà sọ̀kalẹ̀ so àwọn màláíkà wo apákan náà màláíkà níbi gbogbo màláíkà o torí ẹ̀ ń bọ̀ bárí àdàdé májọ ọjọ́ pé gbogbo ọgbẹ náà ló ti wá máa tutù pé gbogbo ẹ̀dá pátápátá ló ní ọ̀ràn à ọ̀ka ti tẹ̀ mí wọ́n tó bá ti rọ́bìlà àdàmì gbogbo ẹ̀dá mi torí pé ọlọ́run ni òbíjà gbogbo ẹ̀dá ló ní ọ̀ràn ayé alákọ̀ọ́kọ́ nìyẹn o nínú rọ́bìlà àdàmì ṣùgbọ́n ẹ ala imran thirty three àti thirty five sorry thirty three àti thirty four. ọlọ́run bá sọ pé inna Allaha istafa ádámù wa nuhan wa ala ibrahim wa ala imran ala al-alamin dhurriyyatan ba'duha min ba'd wallahu sami'un alim ọlọ́run ta ádámù lẹ́tà àdìsára ọ̀sà nùhù náà nìka bẹ́ẹ̀ náà ni ibrahim àtàwọn aráàlú rẹ̀ ṣùgbọ́n àrùn ibrahim lọ́lọ́sọ ibrahim náà ti kó sí rẹ̀ ọlọ́sà ibrahim nìka àtàwọn àtàwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni imran àti àrùn imran ọlọ́run náà sàwọn náà nìka imran sọjọ́ bàbá fún mariam àyíká iná àdókè bí mariam mariam náà wàá jẹ́ ní ẹ̀ka nítorí tó bí àti tèmi sáré kẹlẹ́ àtọ̀tà ọlọ́ọ̀ni ọlọ́run sàwọn lẹ́tà àlálẹ́ àlàmì lórí kíni lórí ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀dá ọ̀rọ̀ oní ẹ̀rí ìyìn àtàgbẹ̀mí ṣùgbọ́n kòkó gbogbo ẹ̀dá yẹ́nyẹ́ kòkó sínú o. ẹlẹ́ẹ̀kẹta ní sọ́wọ́sà alẹ́ ìmọ̀ràn kọ́sí two tọ́lọ́ ní wa ibi kọ́ láti ìmọ̀lá ìdàdúyà àmàlìyàmù iná wà sọ́ba wà sọ́ba rọ́bì wà sọ́ba kí aláàlísà ilẹ̀ alámi. ọlọ́run ka mariam lẹ́tà lórí àwọn èèyàn tí ẹ jọ lùgbà kọ́ lórí gbogbo àwọn obìnrin tí ẹ jọ lùgbà kọ́ anabi wa sallallahu alaihi fún ẹ ti fa afi sẹ́yìn yìí dá tó ní sáà أو كما قال صلى الله عليه وسلم فاطمة ومن له في أوزاره وعن الجوال من الله صلى الله عليه وسلم tòtí túmọ̀ sí pé kèé ṣe kó túmọ̀ sí pé ọ wá lọ́la lórí gbogbo ẹ̀dá pátápátá bẹ́ẹ̀ náà ti Suratul Maida àyà twenty ọlọ́ni wa ibi kọ́ọ̀dà Musa lè kọ́ mi ní yá kọ́ mi ní kúrú ní ìmọ̀tàlá ìyá rẹ̀ kọ́ mi. إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين ọlọ́ni ẹran wọn létí gbà tí mo bá ń sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ̀yin èèyàn mi ẹ máa rántí ìrọ̀rá ọlọ́run tó ṣẹ́gun yìí inú ìrọ̀rá ọlọ́run náà ni pé inú àwọn ànábì ọlọ́run ọ̀pá ayọ̀ láàrin yìí àwọn ànábì ọlọ́run tó wá láti táyì bíi anabi ẹẹ eh, yakubu ọ̀pọ̀ ju ti ishaq lọ ẹ eh, ju ti ẹ eh, ti anabi ọlọ ọgbéra wọn kò ní wọn mọ wọn ya Ọlọ́run wa ni Ọlọ́run lọmọ fa àwọn anabi Ọlọ́run mi lára yín wọjà alákòó mọlú ka ó anabi náà wọn tó ń dáwùdù alẹ́ sàlátọ̀ sá sódejá nàbí lọ́jọ́ba sùlẹ̀mán sódejá nàbí náà lọ́jọ́ba tẹ́kù náà yìí ti dájọ́ anábì ọ̀sán lọ́wọ́ àlọ́ ọ̀sán náà hàbí bèrè ọ̀sán ló ká anábì bá ló ìsọ̀rọ̀ ìlú tẹ̀síwòsò wọn àbíyá. àwọn ọmọ israẹl àwọn anábì wọn ni wọn ti di àbá ní ẹgbẹ́ wọn ti lọ́wọ́ láàrin wọn àwọn náà wọn mọ̀ dárí wọn. ìjọba tó dáa ó yẹ fáwọn tí ọlọ́run ni wọn máa darí ìlú kì í sáwọn tó yẹ pé ọmọ ọ̀tá láwọn mọ wọn sí ntọrọ níbi òṣèlú wa nìyẹn láti pilẹ̀ láti gba àwọn tí ń ṣe bọ̀ àwọn tí ẹ ti di ọmọ ìgbìrán ọmọ àta ìní ẹ máa ṣe àwọn èèyàn gidi máa ta kété bí wọn bọ̀ yẹ fún wọn sádà wọn máa sádà wọn máa lẹra wọn lóògùn àbá àtàgbẹ ń dààmú ẹni inú àkọlù lọ́wọ́ ó ti gbìyànjú ó ní ṣé káwọn máa ṣe àwọn náà níbi àti máa tòṣèlú ọgbọ́dọ̀ máa tòṣèlú torí pé tá ti mẹ́ẹ̀ wọ́n máa rẹwà jẹ olóòtú ni òòtú ni onímọ̀ wọn ti pín ọkọ̀ nídìí máa bí o bá jẹ lórí oríṣiríṣi ẹdí òòtú lẹ́gàn ni ọmọ ẹran rẹ̀ máa bí kíni ẹran bẹ́ẹ̀ yọ kan lẹ́yìn tó ìṣòro wọn máa jẹ fún yàn yẹ bá mú èrè lọ́kọ́ ọjọ́ ara ẹ̀ náà ni ó rò kó tí kò ní rógbò mi tó ń bàtà bàbá ti mẹ́ bóòlì àwọn ẹ̀tọ́ wọn ti lọ lọ́dọ̀ wa máa ń gbé wọn lọ́kọ̀ọ́ lọ́kùnrin májẹ̀mú májẹ̀mú rẹ̀ àbá àbá ti fẹ́ ju òṣèlú ìjẹ́ ti fẹ́ ìsáàtù fún orúkọ ó sì ṣèlú ìmọ̀ ó kíló dé. ó ní ibi táwọn ti ṣe òṣèlú lọ ní sáìdì ayébù làwọn ti gbìyànjú àwọn ti gbọ́ ẹ̀fẹ́ adalẹ́ àwọn òde padà sí fèsì mọ́ lọ́dọ̀ ọ̀gá ìtọ́gà nínú àwọn ìtọ́jú àwọn oṣù bíi gbọ́ bá dàrọ̀ òṣù làwọn mọ̀ làwọn mọ̀ lọ sí ibi táwọn ti máa gbọ́dọ̀ <laughs> ó ní ìsáàtù nígbà tí ó fa àwọn yàrá àtẹ̀jẹ́ àgbẹ̀ àwọn èèyàn gbọ́ra lè fa bẹ́ẹ̀ sùn. olórí yé báwo bá jọ rìn káàkiri lọ́sẹ̀ rí. orí ìfúnpá iye oúnjẹ oúnjẹ lórí ẹlòmíkì ẹ̀jẹ̀ yọkan ó ti fi ló fi ló fi. ìtàkù ọjà ìwé orí ìlú yàrá ìgbé nǹkan lánàá bóòlù àwọn afẹ́jẹ́ kò wọ́n bóòlù ẹ̀jẹ̀ kò wọ́n bùrù rẹ̀ jẹ́ pé àwọn ọmọ àta àwọn tó wúlò náà wùdọ̀ iná pọ́blẹ́mù máa ń ọlọ́pàá rẹ̀ láti tipẹ́tipẹ́ ni àwọn nọ́sánà lọ́jọ́ wípé àwọn ọ̀fẹ́ tí àwọn ò gbà àwọn ọ̀nà ò gbà jọba yẹn ti àwọn ọmọ wọn ti tìbí ẹtì lọ́dọ̀ yẹn lọ́pọ̀ ẹtì lọ́dọ̀ yẹn lọ́pọ̀ mo dáwọn ilé yóò gbà wọn lọ gẹ́bí ìtùtù ní ọ̀sán fún wa tóbi ẹsẹ̀ ti àwọn ọmọ ọmọ ẹjọ pọ̀ jù alọ́ lọ́lọ́pàá títí di ìsìn nínú sọ́jà sọ́yìn nínú sọ́jà ìdílé ìsìn tóbi ẹsẹ̀ ti wọn lọ àti sọ́jà ìdílé ìsìn sábà lọ sábà lọ sábà lọ sábà lọ. àwọn mi ń bẹ ẹjọ́ ẹ pé wọn ọmọ bàbá wọn kí wọn àlọ́ sọ́jà wọn ẹlòmí ń bẹ ẹjọ́ ẹ pé bàbá rẹ̀ ìlú kan lọ́wà ó sì kọ́mọ nínú ọ̀tún ìjẹ́ pé bàbá rẹ̀ Kaduna lọ́wà yóò bá kọ́mọ rẹ̀ lọ Kánò lọ́dọ̀ àbá àfẹ́ yóò sọ sáà nìfi la lásán yóò ti jù bẹ́ẹ̀ nígbà wọn bá dàgbà tàbá rí làtọ̀ kọ sí láàrin oṣù lọ́pẹ́ mi máa ní bàbá ìlú tí mo kọ́ làgbé mo ṣe kọ́ sí ọlá mo mú kọ́ sábúrò rẹ̀ mo kọ́ sí lágbájá náà kí lẹ́ fẹ́ wo ó ṣe jẹ́ bá lórí ìjọba wàhálà wàhálà burúkú ni àbí change system of government àbí kó change kó lè jẹ́ pé yọ ọ̀rọ̀ nǹkan àwọn èèyàn gidi ọmọlúwàbí ọmọlúwàbí tí wọ́n fi lè máa bọ́ bẹ́ẹ̀ inú ẹlòmíì fẹ́ gbajútọ́ gbajúmọ̀ nínú bàtà yìí tẹ́ mọ̀ bá dàpọ̀ ẹ̀kọ́ tẹ́tí ò ní bẹ́ẹ̀ mọ̀ nígbà táwọn bàbá ọmọ sàlẹ̀ àtọ́mọ rí ni wọ́n wá ń ni lágbájá báyìí tí mọ̀ ni mo ní ìmọ̀ ẹ̀jẹ̀ ọmọ bí ọmọ ọdún mélòó wa ni mí sì ń dá akọ wọn pẹ̀tọ́ ọ̀gbìn bẹ tẹ́ẹ̀sì kùtì tìwá ní ọ̀nà ìbájọ́ ìjọba ìwà tọ́jú ìgbà kírímìnà rẹ̀ mọ̀ ọ́ tọ́jú rẹ̀ mọ̀ ọ́ àfẹ́ńtọ́lọ́ ń bá tún ṣe láàrin ìjọ rẹ̀ lọ. so àfi kí ọ̀pọ̀lọpọ̀ wọn cocaine gankan wọn ní wọn ní rọrùn ní ní mímu ní lílo lọ́pọ̀lọpọ̀ táwọn yẹn máa ń tọ́jú kí alágbádá ó ti ẹ̀ tó kan lọ́yẹ pé yóò mú ọtí bẹ́ẹ̀ náà kú kalẹ̀ lójú wà lọ́fíìsì ìjẹ́bí tí ó ti mú ti lọ sí wọ́n tilẹ̀ wọ́n jẹ́ ẹ̀rù wọ́n ti bá tó sọ yìí kí ẹ tó tó bá nílé ìtọ́jú ẹ̀wọ̀ ẹ̀kún tó yẹ wọ́n ti dì ńgbà náà fún onílẹ̀ fún ìgbà ọmọ ìgbà náà kẹ́rì kí nǹkan lánà kọ́lọ̀ǹkọ́ là wà. tó àfi kọ́lọ̀ǹkọ́ bá tún bu àti o ọlọ́sọ bí sọ pé ẹyẹ èèyàn mi ni ní mọ́tàláyé àlẹ́kùn ẹ̀rọ tí ìdẹ̀rẹ̀ ọlọ́run tó ṣe léyìn lórí ìdíjà aláfi kùn àmìyá nígbà tó lọ́n fa àwọn àdínábì ọlọ́run jáde láàrin yín aláfi kan níta ti yàtọ̀ nìyẹn ọlọ́run wá sí àwọn ọlọ́run ti yín ní ọba lórí ilẹ̀ jọba wàá sá ọlọ́run fún yín ní jù fún àwọn èèyàn rẹ pẹ́sẹ́ náà wọ́n tẹ́jọ́ tẹ́jọ́ ló bọ̀ tó ọlọ́run fi ń sọ fún wa àwọn ọlọ́run ọlọ́run fún wọn ní fún àwọn èèyàn fún àwọn bàdé ìtọ́ ẹ̀dá bíi gbogbo ẹ̀dá pátápátá tó ń sọ nìyẹn àyà náìtì ọlọ́wọ́ bá sọ fún ànábi sallallahu alaihi wasallam nígbà tó sọ̀rọ̀ àwọn ànábi ọlọ́wọ́ náà kí wọ́n wá ní ìbàdí ìsọ̀rọ̀ yìí ọlọ́ni ulaika alladhina hada Allah fábí kúdà ọmọ òṣèlè kulla as'alukum alayhi ajra in huwa illa dhikra lil alamin. ọlọ́wọ́ bá sọ fún wọn sọ pé ulaika alladhina hada Allah ọ̀kẹ́ àìmọye àwọn arúgbó lọ́lọ́ ń tọ́kọ́ náà ní ọmọ àdébí ọlọ́run fábí gbọdọ̀ ààbò mú pẹ́tẹ́lẹ̀ ojú ọ̀dà ọ̀nà àmọ́ àwọn náà ní kọ́ fadé kọ́mọ sí náà kó lèrò kan ní kọ̀wọ́lọ́. kúlá àti àlùkò máa lé àjọrọ̀ wà nábì ọlọ́wọ́ apálá ti sọ̀rọ̀ wà lẹ́sọ̀. sọ fún àwọn abẹ́ àwọn káàbìrì mọ́ká wọn gbogbo yẹn pé kì í ti pé ẹ̀sán kan ni wọ́n fẹ́ lórí kùránì yìí owó kankan mo béèrè lọ́wọ́ yín lórí ẹ̀ ẹni huwa kọjá kínní kan ilà àbíkẹ́ ọ̀lẹ́lá alámi kó lè bá a jẹ́ ìrètí fún èèyàn àjẹnà àwọn tí ẹni làákà ìfún lè yírí ẹ wò tọ́wọ́ àgbẹ̀ kí òkè náà mẹ́lẹ̀ mẹ́lẹ̀ gbogbo ẹ̀dá ọlọ́run mẹ́lẹ̀ ara gbogbo ẹ̀dá ọlọ́run tó lò ti fi kẹ́ ọ. sòtì túmọ̀ sí alábìrin gbà mí èyí túmọ̀ sí gbogbo ẹ̀dá o ọlọ́ni ní níyà ilà àdìgírọ̀ ìlà alámi kó lè ba ẹ̀jẹ̀ ìrántí fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní inú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ọlọ́ọ̀ni òun náà ní èèyàn àti àdìdànù kódà ó ní bẹ́ẹ̀ náà nínú sùrọ̀tì làárà àyà eighty eight one ọlọ́jọ́ wa ló tánì rán wọn létí pa lóòtù ibi kọ́ ọ̀làlẹ̀ kan omi yìí ńgbà tó tọ́ fáwọn èèyàn rẹ̀ ìpè àtàkù náà lè fa ìtàtà tẹ́wàá máa ṣe jìnnà ni kẹ ọkùnrin àtọkùnrin máa ń súnmọ́ra wọn lìwáàtì ni wọ́n máa ń dé ńgbà náà tẹ́wàá máa ṣe ìbàjẹ́ máa sábà kankan bí ha mi ní ahàjẹ́ mi nàlá alámi alámi náà lọ́lọ́lọ́ kò sí àwọn èèyàn kẹta tó ṣáájú yín tó ti rí ilé yìí kì í ṣe pé gbogbo ẹ̀dá àwọn èèyàn tó ṣáájú kí wọ́n jẹ́ kí akọni wọn abúlé wọn kò sẹ́nìkan tó ṣáájú tó ti rí ilé yìí iná kún láta àtúnà rìdá aláta wàtá mímú ní nìta ẹ máa mú adùn alátara ọkùnrin dẹ́kun gbé bàdá àrùn nǹkan ọ̀hún oníbàjẹ́ yẹn ni yín o olùkọ́jà àlọ́ ọlọ́ọ̀ni aláṣẹ́jú ní èyí tó jẹ́ ìjẹ́ ìjẹ́ ẹ̀mí tàbí dùgbẹ́ ọlọ́run ti kalẹ̀ ẹ̀mí tẹ́tà ẹ̀mí tẹ́tà ẹ̀tọ́ wa tó wá ń kọjá lè tọ́lọ̀ wọn bọ̀ ọ̀fẹ́ tòtí túmọ̀ sí kí àlàmì ilẹ̀ yẹn ẹ̀ ó ń túmọ̀ sí kí ni àwọn tó ṣáájú wọn lọ nínú àwọn èèyàn ètò gbogbo ẹ̀dá so ibẹ̀ yẹn láti bí insha Allah ta'ala tòun ọba tí a rí ìtọ́lọ̀ tó bá ní ìgbà dàgbà so kókó sálá kọ̀kọ́ oná ní pé rọ́bìlì onye oní òkun yàrá àárín mọ́mí àti káàbù ọlọ́wọ́ ya yọ kan tuntun kí n tọ́jú gbogbo ẹ̀dá pátápátá kí má yọ gbogbo yẹn kú mẹ́. ẹlẹ́ẹ̀kejì dáa tó máa dáa fún tẹ̀lé ẹ̀dá àlàmì ìlú kọ̀ọ̀kan nígbà mí ọlọ́wọ́ àwọn ẹ̀dọ̀ tó kéde o apá kan ní ẹ̀dá. kí ló àyà kọ́ le lẹ́yìn àti àdìsá níbi ọ̀sọ́rọ̀ wa. gbogbo ti yé mi tó ọlọ́kọ́ da dáàbòbò wa lára wa ni lẹ́mìí wa ni ní da wa ni kọ́lá tó lọ́la lọ. ربنا لا تزغ da بعد إذ هديتنا da لنا من لدنك رحمة إنك أنت الوهاب. نعم. اللهم إنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت إنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يذل من عاديت تبارك ربنا وتعاليت